wọ́n padà wá dúró kù pé ọlọ́run tó ní ẹ̀gàgbẹ́ ọ̀gbọ́ ṣé báyìí nìsín ọlọ́run máa forí jì mí tí ìbẹ̀rù yẹn ọ̀dọ́ tó wá níbi ìjọsìn wọn lọ́wọ́ ẹ wo bí wọn máa ń ṣe tó gbogbo àwọn ṣáfùkà yẹn ṣé màkà ọlọ́run tààlà tọ́gbọ́n tí yẹn bá ronú sí gan yóò rí pé ó ná sábàra wọn ayé ó bí kẹ́ǹtì gan ó ra wọn bẹ́ẹ̀ ó dẹ̀ ní ìyàtí kọ́níṣàn àbáwọn tí ẹ̀ ṣe fẹ́ nú ara wọn yìí nítorí àwọn fẹlẹ bẹ ṣe ẹni problem díẹ̀ pẹ̀lú àwọn yẹn tó ọ̀nà òní abẹ́ gbà tó já sí pé ìfẹ́ ọlọ́run ọba tẹ níyẹn ẹfẹ́ mi ń tẹ́nu rẹ̀ pé ah ní ti dúró pàtó ní dúró lórí ọlọ́run ọba ní dúró lórí sunan ẹ̀fọ́ ọlọ́run ọ̀rẹ́ sálá àwọn àkàtẹ̀rẹ́ àwọn ni wọ́n fẹ́ rí inú ìrẹ́ látàyè táwọn ti ń bínú ẹwà púpọ̀ òṣà bẹ́ẹ̀ ti láàrin ẹ̀dá kan tí bá ní ṣe ní ilé wọn nígbà wọ́n máa gbógun tèmi mo sì fẹ́ ṣe yọ̀wá di pé ọ̀nà tó gbà ní kí o àtàwákúlù àlàbọ̀ kò wá ní chapter tó tẹ̀lé so wọn náà ní kàkẹ́ abẹ́tà tìlẹ̀ ní níwọ̀n bá tó bá gbà wá tó tó di pé àwọn ìtẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ wọn wá ní kékeré ni o báàbù ń sọ̀rọ̀ nípa àtàwákúlù àlàbọ̀ ọ̀nà tí wọn lè gbà ló fi ágbé mẹ́rin bọ́ lọ́dọ̀ àwọn èèyàn yẹn tí wọ́n ń tẹ́rẹ́tì àbí tó ń ṣe wá náà wọn bá gbé sallallahu alaihi wa sallam àwọn ènìyàn sì ń ní mi la wọn fi sínú mi kí n má ti jẹ tó yẹ báyìí nìsín kó ṣe wá takùtọ̀ náà wà lọ́rùn pé tó ṣe wọn fẹ́ ṣe wọ́n lọ́ọ́ dákun sàánú ìgbà yìí nínú wa rí kéèdì látọ̀dọ̀ náà wọn bá tẹ́ẹ̀bù látọ̀dọ̀ náà wọn bá lè gbà lọ́wọ́ sàánú ìgbà tààrà torí kọ́ náà wọn bó fún wa tẹ́sì ìmánì rẹ yóò fún wa tẹ́sì gbàgbọ́ rẹ bọ́ yóò sàwé òní sá gbogbo àwọn kan yẹn aláàtúgbọ́ yẹn gẹ́gẹ́ bí mùsùlùmí bí gbogbo tí wọn bá fẹ́ ṣe láyé tó wọn sàǹfààní tó bá lẹ́fẹ́ ṣe nǹkan kan báyìí tó sàǹfààní fún yín láyé ìgbà yẹn làwọn nǹkan tó dì í lọ́wọ́ yóò máa yọjú tẹ́ bá lẹ́fẹ́ fi nǹkan kan kalẹ̀ tí ò ní sàǹfààní fún yín láyé ẹfẹ́ bí rọ lọ́wọ́ ẹ̀fẹ́ ti àwọn kankan mọ́ ìgbà yẹn làwọn kan yóò máa wá fún yín bí bónà bí ìfà òun fúnlé lóyún bọ́lá kò ní náà lọ́wọ́ ó máa wọ pé á èwo gbà ló ń fi kíní kalẹ̀ èwo ìdílé tó wá fún mi fún mi torí kò sí ẹni tí ń tàn sọ yóò lè ṣẹlẹ̀ sí lókun bàtí àbá náà wọn lágbóyè ẹ̀sìn ìwọ̀ wọn rẹ̀ lókun bàtí àbá náà wọn ní àgbóyè ẹ̀sìn tó bá fẹ́ implement ẹ̀ níbi tó bá ti rí fáwọn èèyàn lágbóyè ẹ̀sìn ọkọ̀ọ̀kan kàbí níka ìyá àdìbí kí ni o bí ìgbà tó já sí pé owó wáyà tó ń owó oògùn lọ́wọ́ báyìí nàbó àbó owó ẹ̀lẹ́tíríkì wáyà lọ́wọ́ ni wọ́n wọ́n á wọ̀ pé kí ni ṣeré ìgbà gíga gíga gíga gíga gíga wọ́n kún tàwa kó làwọn lọ. wọ́n láyé máa mélòó mi jẹ́ wọn bẹ́ẹ̀ tí ó máa ta àwọn gáàbù tó yẹ báyìí nísìnyí bóyá ọ̀fẹ́ kọjá ní ìsìn nípa lápòjúwe ó sì ra wọn rosin lápòjú àbáwọn kan wọn pé é báwọn ti ṣe báyìí kó mo ti ṣe báyìí àwọn kí ni ẹ̀ bá fọlọ́n bẹ̀ wọn ò ní gbọ́ ìwọ náà sì rí owó tí ó ń lọ yìí ọ̀gá ti bá kó o tó ṣe abẹ́ ti báyìí ìyá yà ti àgbà bọ̀ nítorí tó ọlọ́run ọlọ́run ọkùnrin ní ìgbìmọ̀ àti wọ́n gbogbo àgbà rẹ̀ ti lọ ọlọ́run ti kiri o ọlọ́run àti àgbà tí yìí ń ló da ju tó yẹ kí òbí máa ṣe kọ́ ọ́ à lọ́dà mi lówó tí bá yọ àdójú wọn ọ̀ wá rí i pé ọlọ́run kan wà á di ọ̀sán àti wà á dàdó rẹ̀ kankan tí ó ti di òbí jẹ rẹ̀ àbíkí àwọn abẹ lọ́wọ́ kò ní wọn dá sínú bẹ̀rù báyìí yóò gbé dáhùn kóde bẹ́ẹ̀ ṣe láàrin wọn náà máa làmì àdúrà rẹ̀ ló kì í balẹ̀ ọlọ́run ti yàn gbé ara rẹ̀ ọlọ́run bá rí ọlọ́run apá wọn láṣẹ subhanahu wa ta'ala lórí nípa pé tàwákùlù yóò agbọ̀dọ̀ ní tábà máa gbára tábà máa gbára lé ọlọ́run ní ká máa gbára lé o torí pé ìtàwọn èèyàn gbára lé láyé lẹ́nìí kì í tọ́lọ́ ọba nìkan wọ́n wá lọ nífẹ̀ẹ́ ọlọ́run tó sì lọ́ọ́ páyọ̀ ọlọ́run ọba tó yẹ báyìí nìsí tó bẹ̀rù nǹkan táwọn èèyàn fi ọ tí wọ́n á ní kí lọ gbẹ́mi lé gan kí lọ bẹ̀mí tọ̀ ẹ̀ ń tó bẹ̀mí tọ̀ náà ní ọlọ́run tó bá wá fẹ̀mí tó ọlọ́run ọba àlékè ọlá subhanahu wa ta'ala ibẹ̀ yẹn gángan ló ti kí ni o ló ti rí àbáyọ ṣùgbọ́n tí àwọn ọlọ́run gbára lé nǹkan kan bóyá pàrọ ni bóyá òka ni bóyá gbẹ́rẹ́ ni bóyá dò ni bóyá gbogbo oríṣiríṣi àwọn ìgèdè kan tí àwọn ọlọ́run gbára lé ṣé bá nìsín èyí padà wá jẹ́ ń pé àwọn kan yẹn ò ní láyìn lọ́wọ́ àwọn yẹn láyé bá níjọ́ kúta kí á mọ̀ ní ẹ̀tọ́ dáràn sòwò ní báàbò at-tawakkul ala Allah gẹ́gẹ́ bí táwọn sọ fún wa bí manhajú salaf manhajú ahli sunnah wal jamaa'ah lórí gbogbo tọ́pù tí wọ́n bẹ sọ tí wọ́n bẹ sàlàyé yóò mú àyà wa lẹ́yìn àyà ó mú hadith wa lẹ́yìn hadith ó mú àwọn ọmọ ọmọ sálàfù wa. àmọ́ kò mọ wọn sàlàyé ọ̀rọ̀ lọ kílẹ̀ wa fún kàtẹ́mọ́rì àyà kan kámọ́rì hadith àbí bẹ́ẹ̀ kọ́ sí ọ̀rọ̀ àbúrò rẹ̀ kálọ̀ ọkọ̀ gbígbà lọ tí wọ́n máa dùn lọ á rí pé kì í ṣe pàtó lè ṣe láǹfààní sheikh rahimahullah ta'ala wọn wá bẹ̀rẹ̀ pẹ̀lú ayé sọ́ọ̀tù làǹfààní so yé báyìí nísìnyí kọ́bílẹ̀ sọ́ọ̀tù làǹfààní wọn kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ayé sọ́ọ̀tù hud so yé báyìí wọn yà ní kíni o ọlọ́run bá ní pẹ̀lú subhanahu wa ta'ala ó ní a'udhu billahi minash shaitanir rajim wa 'ala allahi fatawakkalu in kuntum mu'minin ayé alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá ní pẹ̀lú sọ إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وني آية إلى كجي سوف سكنيو سوف في بري أروا سوف في بري أروا نعم لين آية وتمو آية ميوه nínú sọ́rọ́tù làǹfààní tọ́nà ọba tó lè kẹlẹ́ fún ànábì pé yá ayé wa nàbí yìí hasbuka Allah wa man ittaba'aka minal mu'minin náà. àwọn àyàtì yìí òun ni àwọn àlàyé ni ó máa wá ní orí rẹ̀. Sheikh Ibn ta'ala wọ́n ní ṣe rí tọ́pìkì yìí náà ó ní ìbámu tààrà pẹ̀lú àwọn tó ń sáwájú asọ̀rọ̀ ìbẹ̀rù lẹ́yìn ìbẹ̀rù ọ̀rọ̀ ìgbára lọ́nà kí wá ní mùnásábà kí wá ní àjọṣe tí ń bẹ láàrin wọn àjọṣe wà ń bẹ. sheikh sọ fún wa pé ọmọ èèyàn tẹ́ rí yẹn tó bá já gbọ́n náà wọn nìkan lọ́ba gbára lé ẹ́ sọ yẹ báyìí nìsín yóò gbára lọ́nà wọn tó bá gbára lọ́nà wọn lẹ́nu pé gbogbo tí wá fẹ́ láyé nǹkan tá a ti máa fẹ́ láyé méjì náà ni òun náà ni ìpìlẹ̀ gbogbo ẹ̀ alákọ̀ọ́kọ́ ìntàn fẹ́ lóore ó ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìtàǹtẹ̀kẹ́ ni o èyí tí a ò fẹ́ lábúgbó kó ṣẹlẹ̀ méjì náà ọ̀fẹ́ kọ́lé ọ̀fẹ́ ra mọ́tò ọ̀fẹ́ bímọ ọ̀fẹ́ ṣe gbọ́ ọ̀hún àwọn orin náà ni ṣé báyìí nìsín ọ̀fẹ́ ní ángẹ́ẹ̀tì ọ̀fẹ́ kókòrè ọ̀sán ọ̀fẹ́ kílè rẹ dúró lá gbogbo ẹ̀ àbúrò fẹ́ kọ́ náà wàlẹ̀ kọ́lá fún mi náà ìkíní kejì kó sábà máa ń fẹ́ ọmọ èèyàn tó máa jáde ọlọ́wọ́ bá nìkan lọ́ba gbára lé yóò gbára ọlọ́run agbára lé ọlọ́run àwọn sáfìlà ti ń bọ̀ wá ọlọ́run sànú wa àgbàlá sàlámìlà ti ń bọ̀ ẹnu ó dùn kalẹ̀ tọ́ba wa di wípé wọ́n jòkó ń ṣọ́ọ̀bù kọ́lọ̀ ní kó máa wọlé kó máa ta tí wọ́n wọ́n ráwọn èèyàn tí wọ́n tó bí ọdún méjì mẹ́ta ẹ bá rí pínú ẹ̀mí wọn tó ní ike ẹ̀dá ọkùnrin lábẹ́ yà sí mọ́ ọ̀rọ̀ àbáyé káàkiri. mùsùlùmí bá yóò jẹ́ kó tó yàtọ̀ yìí pé ìgbára ní sọ́kàn para lé yẹn yóò débi ní fẹ́ lóore ní tí tí ọ̀fẹ́ náà láburú méjèèjì yẹn ọlọ́run ní gbára ní pa rẹ̀ kò ní máa já sí pé tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ títí bá ń dùn máa ní wọn ní àìsíta ń sin yín ni ah, ọlọ́run ọba ní kí ọlọ́run ti wọlé tọ́lọ́ máa wá fẹ́ tẹ́sì ẹ̀ lọ́wọ́ gbé àdáwò yìí yọ ọ̀gbẹ́ ah, ẹ̀dàkùn ẹ̀ bá wù mí ràn ẹ̀dàkùn ẹ̀ bá ọ̀nà wọn láti gbà ọlọ́run náà lọ́ máa bẹ àwọn ń bẹ lọ́hùn kọ́dà àwọn òfìjọ́ kalẹ̀ kó máa kàkùrọ̀ àná máa ti bẹ́ẹ̀ wọn àtúnṣe àtúnṣe wọn ṣe gbogbo ẹ kí ọlọ́ tó ń fẹ́ àwọn tó wà ń ta mí sí ni kí ni nǹkan tó tó wá kí ni nǹkan tó tó wá ṣé kò wá sọ fún wa pé tabaríkà gbé ara lọ́wọ́ ọba àlejò ọlọ́sàn hàn ní ọ̀gá rárá ìtumọ̀ rẹ̀ ni pé kéèyàn ọlọ́run mo gbára lé ní kọ̀kọ̀ àti ní gbangba lórí gbogbo nǹkan tí mo wá ọlọ́run mo gbára lé lórí gbogbo nǹkan tí mi ò fẹ́ kọ́ lọ́run sọ mi máa fi kọ́ sí bẹ́ẹ̀ bá a ti ń sọ yẹn kíyàn wá trọ́ kíyàn wá ní yàrá kíyàn wá kọjá sí ẹni yẹn ọ̀rọ̀ tó ń sọ yẹn òun fẹ́ trọ́ sára rẹ̀ kìí ṣe pé ọ̀rọ̀ pé ha ẹ dákun ìníkà kìnìkà lọ́nà ọ̀tájú là torí pé tọ́wọ́n àwọn ọgbọ́n náà gbọ́ gbogbo ara lọ́nà ọba títẹ̀sí bá dé ẹlẹ́mẹ́fẹ́ yí wọn padà so yé bá yẹn sìn ìtumọ̀ ìbáraẹnìwọ̀n ọba nìyẹn kọjá fún yín pé ká túrọ́ọ̀sì ara wa lórí nǹkan tá a sọ ní kọ̀kọ̀ àti gbangba lẹ́nu àti ní inú ọkàn wa ìyẹn nìkan wá kọ̀ wà fún ìlú àtìbáàbí ni màá dún ní fi tó bá gba ẹran ọba ní kọ̀kọ̀ àti ní gbangba nínú ọkàn rẹ pé ọlọ́run mo dúró sí ìyẹn ní kankan wọ́n tó náà sí kéde o wọ́n tó náà ṣe ọlọ́run mo ń ṣe ìyẹn wá gbọ̀gbọ̀ ní àlọ́ ìyẹn ni wípé tá a bá ní gbogbo alọ́lọ́wọ́n ọba lórí nǹkan tí mò ń wá ìyẹn ni wípé ìtọ́nà ọba wa ṣe ní ẹ̀tọ́ fún wa pé tó bá lọ gbára lé mi ọ̀nà yìí ló ń rìn nínú sẹ̀ríà tóbi débi kan tó ń wá ìyẹn wàá mú ọ̀nà yẹn pọ̀n yóò mọ̀ wá rìn ṣé báyìí nìsín ìyẹn mú ọ̀nà yẹn pọ̀n yóò mọ̀ wá rìn ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ni pé tó bá lọ gbọ́ náà náà ọba àlejò ọlá èyàn ni pé níta ń pè ní ìgbára lọ́wọ́ ọba ìfarasí ọlọ́wọ́ ọba ìgbójú lọ́wọ́ ọba ó ní bíi ká sọ pé lẹ́gì méjì lẹ́gì alákọ̀ọ́kọ́ ni pé a ní kí wọ́n gbára tọ́ lọ́wọ́ ọba ní ti tòótọ́ ní ti tòdodo ìyẹn ni pé àtọ̀rọ̀ wa àtọ̀kan wa àti kọ̀kọ́ wa àti gbangba wa á bọ̀ ní pé ẹni yìí tòdó sọ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ẹsẹ̀ tó ní ni pé nítọ́lọ́wọ́ wa ní ká máa ṣe ní sábàbù tọ́lọ́wọ́ bá fi ọ̀dà sí ti tí mo fẹ́ ní tí mo fẹ́ kí ma máa ṣe rèé máa fi wá jẹ ma máa fi wá run ọ̀nà tẹ́ rìn rèé fi ní mímà ọ̀nà yìí tó bá ṣe rí ọlọ́run ọba mu káwá máa sọ ọ̀nà yẹn méjèèjì ń jẹ́ àtàwọn kúlú àwọn ọ̀wọ́. ṣé báyìí nìyí bí máa ná ẹni tó bá já sí wípé ìtọ́nà ọba gbé kalẹ̀ bí ọ̀nà yìí ní kẹ́ máa rìn ní lápòjúwe ẹni tí ó jẹun ó ní láti níṣẹ́ lọ́wọ́. níṣẹ́ aláàlí so yíba yìí nìsín tó bá wá dúró lórí pé à ṣé sì bá ti sẹ́yìn ní jẹun ni ṣùgbọ́n náà ti ń fún mi lóúnjẹ lágbàámu ti wà nù oyún yá mi tí ì ti jẹ́ gàgà ẹ̀ ti jẹ́ mọ́jà rẹ̀ gbogbo ara tó lọ́wọ́ ọba ní kà máa bẹ lọ́mọ so yíba yìí nìsín ẹni yẹn ó mú iye kan kò mú iye kan kò lè ti mi o tàwa kúrò rẹ̀ ò lè fò kò jọ wá ní ti jẹ́ mọ́ ó jọ wá fi tẹ́lẹ̀ òun mọ̀ kàn ọ́n bẹ̀rẹ̀ pé àti wàá múyà wa ń jẹ àmọ̀ àjẹ jẹ́ kankan tí ọlọ́run ti wá ń sẹ́yìn òun tí ìbá ṣe kankan náà ṣe ń jẹ́ ọ̀jẹ̀ ọlọ́run ti parí ẹ̀ àlọ́ àṣìgbọ́ nìyẹn o ṣé báyìí nìsín nìyẹn ni tí a gbọ́dọ̀ mà nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́run ọba ọfẹ́ tẹ̀gbáàmù kò sì fẹ́ páàsì ọwọ́ lọ ni òun wọ́n sì mú mi tọ́jú wá fún ẹlẹ́bà ìgbé ìwọ gẹ́gẹ́ ní kọ́kílá kọ́kílá ìtàlí kọ́kílá bí olóòjò ṣé báyìí ní ìdíjọba fún àwọn oníṣẹ́ bàbá ní kọ́kílá wọ́n ló dé bẹ́ẹ̀. gbọ́rọ̀ ti dá àwọn èèyàn nìyẹn gbófin ọlọ́run bá ṣe rí nìyẹn dáfẹ́ta wá kúrò nìyẹn. kò bá ṣe rí ọlọ́run bá wọn kí ẹ dògbólé kọ́mọ lọ́bíṣẹ́ káwọn ẹni táwọn sọ pé at'amahu min ju'i wa amanahu min hawd at'amahu ní àwọn ará àwọn ọjọ́ àti wọn fáwọn ọlọ́jọ́ ìgbàlódé ìgbà wọn ti nìyí àbá ti máa ń gbé lọ́wọ́ yìí kí wọ́n ṣe at'amahu min ju'i wọn náà bá at'amahu fún wa fún wa lóúnjẹ min ju'i mi pa wọn náà ló fún wa lóúnjẹ wa amanahu min hawd ó tún wá fún wọn lọ́kàn balẹ̀ tó yẹ báwọn ẹ̀sìn tí wọ́n bá ń wí ó tún wá fún ọ ní àdàdé kọ́lá àwọn oúnjẹ kẹta òní ti padà wọ́n báyìí wí òtún dé tó yẹ báwọn ẹ̀sìn ọ̀njẹ kẹta bá wọn mi ò ti dé níbi àwọn àgbàlagbà náà mi ń jẹkọ abẹ́wé lọ́wọ́ abẹ́wé làwọn jòkó tó wọn sàkà wọn máa bẹ lọ́wọ́ wọn nílò bí kankan ibi wọn ti jẹ kí ẹ̀dọ́ tó ń sèké ní oṣù àwọn àbá tani mu wa tí ìbá náà wọn dáńgbé ṣé ìbá yìí nìsín wọn máa ní ara ah, olùkọ́ náà wọn ti mú wọn kàn fún ọ̀sẹ̀ ṣé ìbá yìí nìsín ẹ̀hẹ́ àbíbí ẹ̀kọ́ kí lọ́wọ́ àná ọlọ́run lọ́wọ́

tá a bá fẹ́ fẹ́ tá a fẹ́ pass exam táwọn kàwé ẹni tó bá wá gbé ara lé ìwé kíkà jù àbúgbára lé iṣẹ́ ṣíṣe jù àbúgbára lé ṣọ́ọ̀bù lílọ jù débi pé kí ni o kò tún wá béèrè fún ọ ọba ọkàn lèyìn ní sábàbí ọ̀nà síbi wọn ó ní tó wá wò pé àìrọ̀ hàn òun sọ́ọ̀bù ṣeré o nà kódà wọn máa ń kírun gan àwọn olè òfin sọ́ọ̀bù kalẹ̀ tó báyìí nìkan tó wájà tó ti wá gbọ́dá fúnṣẹ́ yẹn ju ó tún ṣe yẹ lọ ẹnì yìí kọ́ irú tàwákùrù rẹ̀ kọ́ kò pé o báyìí irú ẹni yìí máa jẹ pé láti tó máa ń wà lẹ́nu sí à ṣé o gbà fọlọ́ ọba ní tọ́jú rẹ̀ náà ìyẹn níṣẹ́ ti ń ṣe ó dẹ̀ ní ìwé ti ń kà méjèèjì yẹn ó gbọ́dọ̀ balance lọ́dọ̀ mùsùlùmí ni kàwé kò lè máa pass má sọ pé tí má ti kàwé mi jẹ nídìí àdúrà kankan tó bá kàwé ẹ dáadáa kò nídìí àdúrà kankan so ibà ní kòkó tó ní kọ́ má pass tó bá ṣiṣẹ́ dáadáa gbogbo àwọn ṣàdúrà àti kíni wọn ò níbi ní fúnpá yà ó ṣé báyìí ní tòun dẹ́gbà pé iṣẹ́ òun gangan àwọn máa gbé òun débi tó máa dé èyí tí wọ́n yà àdúrà kan àbí kíní gangan ìyẹn tó lágbára débi pé ìwọ̀n rẹ̀ ní nígbà tó ké ni ẹ ti sọ iṣẹ́ ó ti sọ ìwé ó ti ti ṣọ́ọ̀bù ó ti sọ gbogbo oníṣe yẹn ó ti sọ di tọ́gbára lé èyí sọ wọn wà lẹ́gbẹ̀ẹ́ lọ́sùn tán àwọn ọ̀tá àyà èyí sọ wọn àbíkọ́jà sọ ibi ẹ̀ lọ́jà sọ ibi nǹkan tó fi ń

nítorí bá tọ́ láti fi wáṣọ nínú ìsìláàmù nítorí bá tọ́ láti fi wájẹ àtinú àwọn agbọ̀dọ̀ sọ nǹkan yẹn ni pé kí ni o òwò gẹ́gẹ́ láwọn pé ara lé hundred percent táwọn wá sọ jáde lẹ́nu táwọn wò níwà débi kò ní já láì sọ lọ́wọ́ wa níbi táwọn níbi ẹ̀sẹ̀ yẹn dé kòkòrò níbẹ̀ ṣé báyìí ṣe náà ẹni wá ní kí ọlọ́run náà lọ́wọ́ máa bẹ̀ wọ́n ò ní ṣiṣẹ́ kẹ̀kẹ́ onídìgbò náà ṣe ń gan wọn lágbàgbọ́ ẹni náà kọ́ ọ ẹni náà ṣe àṣìṣe lágbára tàbí oṣù kìíní oṣù mi tí ó lè kó lébẹ̀ tó yẹ báyìí nìkan gẹ́gẹ́ bí ẹgbẹ́ kó lóun wọ́n máa ní ọlọ́run wọ́n máa bàtà wọn wọ́n máa báyà àyàtà lásán ni àbájọ àkànni oníyẹwò àdúrà tó wọn máa ṣe rè ṣe ẹrú àgbẹ̀yàwó ilé tí ó gbé oúnjẹ tí ó jẹ ẹ̀kọ́ fún ọlọ́dọ̀ tí wọ́n máa ṣe kí wọ́n lè bímọ wọ́n lè fẹ́ fẹ́ yàwó ṣé bá wọn ẹsẹ̀ kọ́ ọmọ pa kọ́ ọmọ pa kọ́ ọmọ sàdúrà ní gbogbo gbà ṣẹlẹ̀ lágbájá kúrò ní ọ̀rọ̀ yàwó ta sọ́n fà ń bẹ lọ́wọ́ ṣé ń bẹ lọ́wọ́ pé ẹ fẹ́ yàwó ni àbẹ́ ń bẹ lọ́wọ́ pé ẹ fẹ́ bímọ ó ń bẹ lọ́wọ́ fún bímọ ni ọgbọ̀n náà ẹ fẹ́ yàwó ni àkílẹ̀ wí bẹ lọ́wọ́ fún bímọ ọ̀ ṣe kí ni ọ̀ èmi yẹn ni jesus èmi yẹn ni adam èmi yẹn ni gínáàdì pé torí sọ adam àti jesus tó sọ kò ní tẹ̀lé mọ́ láéláé nílẹ̀ yóò fipá rẹ̀ ṣé báwo ní sè ọlọ́wọ́ ìyàwó ni ó fẹ́ sọ̀rọ̀ yìí ti yé wa ń pa pé ọ̀nà tí yẹn máa ń gbà láti wá nǹkan tọ́lọ́wọ́n bá gbé gbé kalẹ̀ kí wọ́n fún òun ní ọ̀nà yẹn òun ó sì nǹkan míì tí wọ́n fi dé bẹ̀ ni táwọn ìpínlẹ̀ ìtakò ṣẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba wọn làwọn ẹni tó tóbi jù lẹ́yìn tí wọ́n gbá lọ́wọ́ ọ̀la kò sẹ́ni tó tó ànábì níbi ká gbára lé ọlọ́wọ́ ọba ìgbà lọ́sùn hàn àwọn ọ̀la rárá ànábì náà ti kí ni o ànábì náà wọ́n rin orí pa tó yẹ kó rìn láti fi débi ìgbà tó ń wá sọ̀rọ̀ wọn àwọn ọ̀la ìwọ̀ sálà sálà ìbá ń tíráàbù yóò ní àwọn ọ̀gá tí ó jẹ́ méjì tí ó ti ní o tó fi tíráàbù sálà ìbá lọ sójú ogun yóò wẹ̀ yóò láwọn ogun yóò gbogbo ẹ̀ sálà ìbá kan ajáde ẹnìkan kan wọ́n tẹ̀lé mi o gbogbo àwọn fẹ́ lọ bá wọn ten thousand wọn five thousand yìí nígbà tí wọ́n yẹn kàn náà gbogbo yẹn kú dànù sínú ọ̀bọ̀ wọlé à ẹ̀mí tànàbí wo ṣé báyìí lè gbogbo àwọn kan ní ẹ̀ma ṣe láyé wọ́n máa ní àpòbí àgbà wọn máa ń pè àìmí ìṣòro kẹ́gbà níbi kíní yìí pẹ̀lú tí ò yí ọ lọ ń bí ó ni nǹkan òye yẹn àbí nsá lè kéwú nsá lè bá ń tẹ̀lé káàkiri ńlò dé sáńdé sáńdé káàkiri kéwú òye o yóò tún wá gbára lé ilẹ̀ hàn tó tó ń bá fi lo ilẹ̀ hàn ní ìsìn ọ̀parí gbogbo àwọn làwọn lè kéwú gbogbo àwọn àwọn dọ́tọ̀ wọn wọn máa kí lọ́dọ̀ wọn ni àwọn bá ń tọ́ fún àlejò ẹ̀nu wọn máa kí lọ́dọ̀ rẹ àgbáyé wọn àwọn tí èèyàn abẹ̀tẹ̀ kálukọ́ wọn lọ wáyé wa kú wa tọ́jà tó make sense gan kò make sense gan ká tó wá àwọn yẹn ń kéwú àwọn yẹn ń ṣiṣẹ́ àwọn yẹn ń jáde wọ́n wá jáde ọwọ́ sọ pé òun ní nǹkan tó wọlé ṣe tó fi ṣèkí ni o tó dàgbé bí káná kò fún kátàwọn yẹn ṣe yẹn ṣébí náà mo ti sọ ẹni tó lọ lo oògùn tó já gbé oògùn tó tún lò yẹn tí ó lọ fi wá ilẹ̀ àwọn yẹn àwọn àlìjẹ́ ní ìtò wá sọ fún pé wọn ò gbọdọ̀ jí bí bá ń sùn it wọn wá kó dẹ̀ wípé wáyà bí tẹ́ ń sùn yẹn wọn máa kọ́ wọn wọn máa kọ́ lójú oorun wọn máa kọ́ lójú tó tó bá ti wá àwọn abẹ́rẹ́ tó máa ń kí wọn kọ́ tó sùn lọ ìwọ̀n ọ̀ràn yẹn ká má wọn yẹn má jí wọ́n padà bí ọmọ gbogbo ẹ̀ sẹ́ni pé kí wá ṣètọ́ nìyẹn kí wá ṣètọ́ nìyẹn kí ni yẹn pọ̀ gán nígboro tó yẹ pé ilẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ wọn pé afa yìí wá lò ó ṣé báyìí lèsì bọ̀ àwọn kí ni yẹn náà wọ́n hàn túkẹ́ tó bá hàn tán tó bá wá wọ́n kàn lọ sùn wọ́n mọ̀ fún wíìgì nǹkan kan ra bẹ́ẹ̀ omi àgbọn míìkì gbogbo wọ́n kàn kó gbogbo wọ́n kàn mọ́ra wọn ni. sọ máa ń tẹ tó wa ń sùn lọ bẹ́ẹ̀. àgbà tó máa wọ́n ṣe ó lò ó ìyá rẹ̀ wọ́n wò pé à látàlẹ́ àná tábà yìí ti sùn abalagbadza abalagbadza nígbà tí ó di báyìí ni àrùn tí wọn kọjá di báyìí ni àwọn àpò ahọ́n wa tá a máa ní kékeré àkókò lọ́nu bẹ́ẹ̀ gbogbo aná yìí ká ń kọjá ní ní ká ń kọ lọ́nu tó ṣe wọ́n lẹ̀ nǹkan fún wọn jáde ní ẹnu rẹ̀ ìyá kọ́ kékeré ẹgbà mi kó wọn di ọmọ bó ló ṣe wá di nǹkan báyìí kó máa gbé ọmọ tó lọ sí kékeré o tó lọ lẹ́yìn àwọn kan ní ẹ̀ ń bẹ tí ló fi di èmi láwọn ẹlẹgbẹ́ náà wọn lọ sọjá pé gbogbo àwọn eléyìí kéwì ẹ̀yà nìkan máa lọ kó ẹ̀sìn kó wọ́n dé káwọn náà lè wúlò kálí mọ́ ọlọ́wọ́n bá ní ṣùgbọ́n gbà tí bá dé orúkọ àlejò nínú wọn gbèdé ìgbà tí wọ́n bá dé ìdí ò bá la káyé mu ni wọ́n gbèdé ni wọ́n máa sọ fún yín pé gbogbo wàhálà tẹ́ ń ṣe yóò ẹ̀ nídìí ẹ̀ àwọn ọmọ àtìrí kan táwọn bá ti sábà yín nìsí gbogbo tẹ́lẹ̀ ń lé káàkiri yóò máa bá yín ni lálàyé ń ṣe wàhálà lálàyé ń ṣe wàhálà bí ti ta ni ìyá wa pe àwọn èèyàn gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ tó kù náà pé pẹ̀lú ọ̀pọ̀ àwọn tó ń sọ wọn abẹ́rẹ́ áá ìyá bàbá yẹn ló lò ní àtúnṣe àti náà gbogbo wa àwọn ló ti mọ nǹkan tó lò gbogbo ti kú báyà kíní yẹn lọ padà wá padà wá padà wá padà wó ẹnu wàhálà tó ṣe àbájú mọ ẹ̀mí aláyé lòdì tó bá gbọ́ ìlú kátó parí ilẹ̀ hàn yóò sa eré ni torí pé bíbà tó yẹ fẹ́ dé ọ̀run ni ẹ̀wọ̀n ìmájì àwọn yẹn lọ sùn ẹwà dúró ọdún ní yẹn lọ ìbú táwọn èèyàn gbọ́ rí yóò máa sọ ẹ̀dá àwọn ọmọláṣọ wa rí ṣiṣẹ́ lárí fún kéwù tó àwọn lárúbá náà yóò gbẹ́gbọ́ àwọn yóò máa wo bí abala ah, ńlá lẹ́lẹ́yìn ṣé báyìí nìsín pé abala ńlá lẹ́lẹ́yìn sóyè wọn wà ní kí wọn máa bá kó báyìí pé àwọn àfa àti ọmọ wa kí lọ́dọ̀ rẹ̀ máa kí wọ́n kó ju làwọn náà bá wà ní kò bá dáa kó ni wọ́n ṣe kí lójú oorun ọwọ́ àtọ́jú ayé ọmọ kọ́yàn kò lè jọra wọn bẹ́ẹ̀ àwọn míì náà bẹ́ẹ̀ mú àwùjọ ẹgbẹ́ wọn náà máa ń pírìtì púpà gbọ́rú àwọn kan bí ilẹ̀ ààrùn bẹ́ẹ̀ tó dáa sí pé ọ̀gá ẹ̀wù ṣéwù lágbájá ìmọ̀ràn ni ṣẹlẹ̀ pé lásán ni bẹ́ẹ̀ lẹ́ni bá lọ wo ìsìlẹ̀ bàbá yẹ́ rí pé kí ni o biography wọn sọ fún wa pé wọ́n lè kà púpọ̀ wọ́n lè kà wọ́n lè ṣàìsùn tó kí wọ́n bá tẹ̀wọ̀n báyìí wọ́n kà fá títí wọ́n bá wọn kà tán ṣé báyìí nìsín òun yẹn wá kún kan táwọn náà ń lò nígbà yẹn tó yẹ kí ìmọ̀ lò kankan fúnra rẹ̀ islamically gan tó bá já sí ká fa gbogbo nǹkan mọ́ra wọn ká láwọn lò ó gbogbo àwọn tí yẹn ń tòjọ yẹn ó rán gègé ìgbà tí wọn bá fẹ́ lò fún brain tó ti yàtọ̀ sí nǹkan tó jẹ́ níjọ́ bóyá oyin nìyẹn fẹ́ lò bóyá nǹkan tó jẹ́ sí bóyá ó make sense ó wà òkè nǹkan tó jẹ́ nǹkan níjọ́ àwọn ẹgbẹ́ nǹkan yẹn kò sí nǹkan tó kún bẹ́ẹ̀ pé tí wọ́n bá yẹn wọ́n ní oyin gidi oyin gidi ni ẹ wá o kíní kan kíní kan fún wọlé lọ́la ẹ̀ bóyin bẹ́ẹ̀ ni ẹ bá ní kí ẹ máa mú ikú máa mú yín èwo tó ń gbogbo tẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ ara wọn tẹ́ ní oyin máa fi lò gbogbo àwọn kíní yẹn ti ń bẹ tipẹ́tipẹ́ akalukutu wa ní ẹ̀mí pé ah, àwọn bàbá yẹn ṣẹ̀rù pé lásán ni wọ́n ní màní ṣẹ̀rù pé lásán ni gbogbo àwọn yẹn ṣe wọ́n pọ̀ lékè wọn ni ṣẹ̀rù pé lásán ni gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe yẹn ni kì í ṣe lásán náà wọ́n ní orúkọ ọlọ́wọ́ kan ni tọ́gbọ́tọ́ lọ́ba ní kéèyàn rí subhanallah ọlọ́wọ́n gbà fún yẹn náà bọ́lá ti gbà fáwọn gbogbo kíní yẹn ló wá ń ti àwọn ọmọ tó yẹ káàkiri kọ́dà pé àwọn àmì ń bẹ nínú àwọn bàbá yẹn lọ́dá sí pé ìwà wà ikhlas sincere ni wọ́n ní lọ́lọ́wọ́n bá nìkan láti kíní o ló fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fún wọn. lẹ́mọ̀ọ́rọ́ àwọn àmì sọ gbogbo ẹni ń pè lówó ẹ̀ ń pè lọ́lọ́lá nínú ìlú ẹ̀ máa ń wọ́n àti wọn ẹ̀ wá kú bàbá yìí kò mọ̀ lọ yunifásitì kankan kò mọ̀ pa dókítọ́rì kankan àwọn sáà ti tóbi tóbi tóbi wọ́n ti máa wà àti rẹ̀ ẹ̀ wá bèrè fún àwọn tí ń bá wọ̀ wá ìwọ àwọn kékeré náà ẹgbọn fún kí ni o ṣọtọọtì wọn wà ọgbẹ ah ẹlẹ fún kí lẹ ń lò náà tọkí tí yẹn bá lè sọ̀rọ̀ àbí tó bá lè máa kí ó bí ẹ báyìí nínú kíláàsì wọn ah ẹ kúrò àwọn ọmọdé máa ń dáhùn bẹ́ẹ̀ yẹn wọ́n ti lo nǹkan fún ni wọ́n ti gbogbo nǹkan gbèsè ayé wọ́n ti lo nǹkan fún ni kì í ṣe gbogbo wọn lo gbogbo fámásì bá oògùn kan oògùn àtẹ́rìlà ni tí wọ́n lọ wọlé aláwọ̀ ti lo nǹkan fún ni tí wọ́n bá jẹ́ pé bàbá rẹ̀ àfa ni bàbá bàbá ló ti jẹ́ àbá bẹ́ẹ̀ ni rẹ̀ ti mú dòyìí tẹ́ bá wá wọ ẹnìyẹn ẹ̀dùn lè ka ni bó ṣe ń kó ní kí ó ti lọ sí lẹ́sìn bòmí ó ti lọ sí lẹ́sìn bòmí káàkiri káàkiri àwọn tó wọn náà lò kán fún yàn yìí ẹ lọ wò wọn wọn ṣe ń tẹ̀lé bàǹdírì káàkiri wọn máa lòdì àdúrà wọn máa hàn tú gbogbo gbèsè ayé wọn tó yẹ káfí kákéwú wọn máa lòdì tàdúrà wọn máa lòdì gbogbo láti pè ìgbọ́n sẹ́ni kẹ́fún yín táwọn ń jámíà àwọn sọ̀rọ̀ nàìjíríà tún ní o tí ìṣirò nàìjíríà o tọ́mọ ní ká máa ka díra pé ẹ̀gbáàmù tó máa máa kàwé tí ó máa ti àdúrà tí ó tún máa káwọ́ lórí báyìí àwọn ti àwọn kọ̀dìrí àyìn tí ó tún máa káwọ́ lórí báyìí àbá àgbélé dé dé káwọ́ lórí báyìí gàdà ẹ̀yìn ó sún ẹ̀ máa jí ayé tàbí bá mi ẹ̀lẹ́kùn tó tògbé ẹ̀sùn ọkọ̀ wájú rẹ̀ tó bá wá di àgbègbè àwọn. Ah, yóò wá níbi ha síra rí o kọ́ rí o jọba ẹlẹ́sà mọ́ bẹ̀rẹ̀ yóò wá ní kó ń kó àwọn tóbi aláwòrán ni ó jáde tí àjẹ wá kàńkà ńkà ọ̀tà ilẹ̀ kà nǹkan tó yẹ kó kò sí ju ọgbọ̀n sẹ́jú lọ yìí sì máa sùn yóò sì máa tògbé ẹ̀wọ̀n kan bọ̀ nǹkan tí ò ní lárí kankan tẹ́ kan fà fà fà fà nígbà tó kí àwọn àwọn ìbẹ́ni tó báyà àdúgbò lé ní bí kí àwọn ìgbà tó tó báyà abẹ́ni kí ní kankankankan lẹ́wà fún múra sí nǹkan báyìí ó ti pọ̀jù láwùjọ báwo lèèyàn ṣe ní máa lọ lé kéwú báwo lèèyàn lọ́sàdúrà tó bá ń ṣe tó bá bá súnà wọn kọ́ wájá sí pé ọ wà pa gbogbo ẹ̀ tí ó wà ní kíní kẹlẹ́ wà pé ọ fẹ́ lò tí nǹkan mi máa ti kíní tó máa tó máa rí bẹ́ẹ̀. gbogbo àwọn nǹkan yẹn náà ni wọ́n ń gbé káàkiri lọ́dọ̀ àwọn olóògùn ẹni tí ń tajà ni ẹni tó wọn afiṣẹ́ ni ẹni tí ń ṣe nǹkan ni wọn á ṣe nǹkan fún yín táwa ti ṣe fún yín kọ́kọ́ balẹ̀ nǹkan wọn náà ti mọ̀ wípé kíní yìí kò make

èyí tẹ́lẹ̀ máa bọ̀ oúnjẹ ló lágbára jù àbí ó dájú kí ìyàrí ibi tí èèyàn lọ tí èsì máa ṣe kíná pípé tí èsì máa lọ tí èsì lọ mú kan yẹn àbí ó dájú kí ni o kí èèyàn wà ní ibi tí ó tó ti kẹ́kọ̀ọ́ ẹ ní kankan fún bóyá tí náà bá lọ ẹ máa náà àwọn amúnà lọ sẹ́yìn wá ní káwọn ọmọ yá yá àwọn olùkọ́ wa pé afa àdúrà kàńgbà tá àwọn lè gé wọn mọ́ná lọ afa ni wọn ti yá múlẹ̀ wọn náà kà kó di ẹni pé wọn múná wá wọn múná lọ wọn kà múná bẹ́ẹ̀ ni pé yá múná múná wá àwọn pé ta ni jẹ́ múná kátó múná wá sọ́lọ́ náà ni jẹ́ múná ni àbálìjẹ̀ nù so ọlọ́run ká máa ń fi nǹkan mí sásìkò gbà mí ẹ̀ka iná yọkà dé ni kálukú bá ní àwọn bá yìí wọn mọ̀ gan wọn náà wà á dé níjọ́ kan ṣé bá mi nìsín ọ òtúkú ẹ̀ lẹ́gẹ́ wọn náà máa tẹ̀yà múnà múnà wa tẹ̀kún ti tàá fún lẹ́gẹ́ wọn náà lẹ́gẹ́ rà ọ̀ wá ní múnà tẹ̀ ẹ́ díjọ́ ọ̀hún ọ̀ wá délé wọn ni àwọn àkùnrin rà wọn múnà lọ wá sẹ́kìrì kan múnà wá lẹ́gẹ́ òun náà wá fún ọgbẹ́ àà olùgbé lásán náà lẹ́gẹ́ wí ni sèbá ní ìsìn òun náà sẹ́kìrì ní ìsìn dàgbà fún wa gbogbo kíní yẹn wọn spread láwùjọ wa walhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba ẹlẹkẹ ọlá subhanahu wa ta'ala so ẹ àwọn yẹn ti kí ni so ìbáyìí ti fún wa ń ẹlòmíì awareness tí ó bí awareness rẹ̀ fún pé àìlówó lọ́wọ́ ìgbà tí ò lówó lọ́wọ́ tó lóun ní problem tẹ́ tó wá ní kọ́lọ́ wọ́n yé kan wá brain yẹn kan sáájú ni pé àbẹ́ni yóò gbádùn ni <laughs> mo ní àwọn nǹkan kan báyìí ṣẹlẹ̀ ọ̀hún lose business wọn nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ ẹ̀tún wá sí kí ni o ẹ̀tún wá dá wọn lọ́jà báyìí kọ́dà kọ́mọ́ lè sọ jáde yóò máa sọ sínú ni wọ́n wá ka ogun ẹ̀ka ilẹ̀ nígbà wọn máa lọ bí ninety something thousand wá kọ́dà kò ní wá mọ́ ẹlòmíì tẹ́ kéwú kéwú kéwú ti wá sí fún ọlọ́run mọ́ kí ọ̀yọ́ ní ti wá fún mẹ́wọ́ bọ̀ ìṣòro tó bá ṣẹlẹ̀ sí ìṣòro ẹni wà lọ sí sọ́wọ́ ẹnìkan tó bá wá sí sọ́wọ́ ẹnìyẹn tó bá tó wá gbé nǹkan mìíràn wọ́n yóò ah, kò sí tọ́jọ́ tó wọ́n bá tẹ̀ kéwú tó kí lága yìí bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn fẹ́já tún yín pé tó ní àwọn fẹ́ táwọn tọ́mọ́ tó wọ́n ń ṣe tọ́mọ́ tó wọ́n ń fún wọn ní àwọn ẹ́sìmì tó lẹ́gbẹ́ tó wọ́n ń ga jù yìí tó ẹ̀rọ ọkọ̀ wòlíì bíi àwọn tẹ́lẹ̀ àbí kìí gbà tó báyìí nǹkan ṣe yàn wọ́n lẹ́yìn àlejò ní ìdààmú rẹ̀ wípé kan ṣẹlẹ̀ àwọn ní àfa akẹ́ni tí máa ń ṣe rúkìá tí máa ń ṣe nǹkan báyìí báyìí àwọn tó lọ wọn kà ah, ara jẹmújẹm tabara jẹmújẹm dá àtúrà kìríkà tabara táwọn aka ogun ẹ̀ka ilẹ̀ wọn lè ló sáà ń gbogbo ẹja gbọ́ àwọn ni àpò ah, níbi seventy five thousand lọ sèbáṣe ṣe nǹkan báyìí kankan ǹjẹ́ ọkọ̀ wọn lẹ́mìrì ní ah, seventy five ní sunna rìgìní ṣé sunna náà wọn tó báyìí ni kò ní wà pé àwọn màdínà tó ń kàkàlẹ̀ that is why ló dájú yín pé gbogbo àwọn nǹkan yẹn ó da fún mùsùlùmí ó lágbọ̀ yìí fún ara rẹ̀ all jẹ́ mùsùlùmí òdodo fi kírun òun ṣe lẹ́yìn òun òun ṣe òun ka gbogbo àwọn kọ́ máa náà lọ kó sí wo wàhálà sí fún lọ wá iye kan báyìí tí ọba rí iye kankan mú wá dá ibi tá a ti lọ ni pé àtàwọ́kùlù àlọ́ tí a bá ní àgbọ́yé dáadáa yóò jẹ́ pé yóò kọ́ mọ̀ yìí pé èèyàn máa ń bẹ lọ́hùn tí a bá bẹ lọ́hùn èèyàn sì múra sí iṣẹ́ tí èèyàn ń ṣe èèyàn sì múra sí ọ̀nà tí wọ́n bá ṣe rí àwọn láti ṣe kí ni o láti fi dé ibi tí èèyàn lọ. ní ọjọ́ kan wọ́n ní Umar radiyallahu ta'ala anhu Umar tí ń ṣe ibn Khattab sàbí anabi alayhi wa sallam khalifa ní tó ṣẹlẹ̀ ni pé láyé Umar àwọn kan dé láti Yaman Yaman làwọn yìí ti dé ìgbà tí wọ́n dé wọ́n wá sí hajj Umar wá pàdé wọn Umar wá bí wọ́n pé bóun ni gbogbo Yaman dáadáa ni kí wọ́n lẹ mú wájú máa jẹ́ ìtẹ́ máa jẹ tẹ́ máa mú wọn díìtà àwọn díìtà fẹ́ lò tó ṣe parí sí Yaman ṣé báyìí nìyẹn àwọn bá ti àwọn ọmọ kẹta wà àwọn ọmọdé káwọn tẹsán pé àwọn ọmọ láti yámán káwọn sì wàá oúnjẹ lọ síbílẹ̀ náà làwọn bọ̀ ọlọ́run táwọn ń bọ̀ wáyé láti wá jẹ́ ti bọ̀ sí ibà yìí ti ọlọ́run ọba lẹ́gbẹ̀ẹ́ ọlọ́sùn kan àwọn ọmọ ìgbàlá yóò tó àwọn sí ibà yìí ti ìtàn sọ fáwọn yẹn nìyẹn ìgbà tá ń sọ bẹ́ẹ̀ fáwọn yẹn àwọn yẹn wá ẹ̀ka rẹ̀ ẹ̀ka náà máa bí wọn àtà àwọn ẹ̀jẹ̀ tá a mọ̀ mílò láwọn fẹ́ Amerika je, Amerika, àwọn ẹ̀jẹ̀ àwọn arí nǹkan jẹ àwọn arí nǹkan kó lẹ́sẹ̀ rí nígbà tẹ́ mú kankan lọ́wọ́ wọn làwọn bá lọ́wọ́ wọn bá ní ó bọ̀ lọ́wọ́ sọ pé láǹsọ̀mọ̀ ìlú ta wọ̀ kìlì nǹkan tẹ́ ẹ ṣe yìí kì í ṣe ọ̀nà tó ń gbà agbára lọ́wọ́ bá lẹ ṣe yìí àwọn travel onígbogbo àwọn tó yẹ kó ń lọ pípàs onígbogbo tó yẹ kó ń lọ lówó àyíbá máa wọ wọn tó ni àbó jẹun ni àbó ṣe kẹkẹ kọ́mọ yẹn wọn àwọn kẹkẹ lọ́wọ́ kọ́ńtò ọlọ́run travel kò sí nira kálákò mi ọlọ́mọ ti tàn án bá dé gáràjì ẹjọ́ máa tan mọ́tò ṣé báyìí ní sè ọlọ́mọ mi ti lọ yìí mo gbára lé o wọ́n náà mo gbé o kọ́dà mi ti dé sí kẹ́lẹ́ kó ga ti ìmọ̀ nǹkan kárí ẹjọ́ wa pàdé mi gáràjì dọ́nà kó gbé tọ̀ ṣé àdìlọ́rẹ́lẹ́ ti wá ẹ máa bọ̀ wá ẹ̀rú kó ní máa bọ̀ wá ní nàìjíríà ìdí kí ló tíyàn bá kọ́ bẹ́ẹ̀ fún yẹn ní ìjọba ẹni jẹ ẹ̀rọ ọkọ̀ bá yẹn lẹ́pẹ́ dáhùn yẹn mẹ́rin yìí rí gẹ́gẹ́ bí nǹkan tó ń ṣẹlẹ̀ tó mọ̀ lọ sọ pé lásìmọ̀ ní tàwákìlì náà ní tẹ́ ẹ ṣe yìí o kì í ṣe tàwa kù kì í ṣe gbára náà wọn balẹ̀ kẹ́lá náà báyìí à ń tún lè mú tà wá níta lè pe ni pé ẹni tó yàtọ̀ kò sí kí ni o kò gbára náà wọn balẹ̀ kẹ́lá bó ṣe tó àti bó ṣe yẹ wọn balẹ̀ kẹ́lá ẹ wá pààkì mọ́tò àbí ẹ pààkì mọ́ṣíìnì ẹ pààkì mọ́tò ẹ pààkì ẹ ẹ kọ́kọ́rọ́ ẹ ni ẹ wáyé náà fún mi àkóníjì wà tí wàá gbọ́ ọlọ́mọ bá wa sọ ọwọ́ adébẹ̀ dá ńgbà tó parí kọ́dà ẹni tó ti dẹ̀ ní wọn láti dáwọ́ dákẹ́ mẹ́ olóhùn fẹ́ kírun ní tẹ ní yẹn ó ó sì dé ó sì gbogbo lẹ́yìn tó tó dé kátó lẹ́yìn tó tó kéde o kátó lẹ́yìn tó dé afẹ́ sùn wá sí ìgbélẹ̀kùn kalẹ̀ àwọn ẹ̀ kílẹ̀ tó ń tilẹ̀kùn sí àwọn ẹ̀ máa gba ẹ̀rọ lọ́wọ́ tó yẹ báyìí nìsín oníṣìkẹ́ tilẹ̀kùn wá ẹ̀ ṣe tilẹ̀kùn gbogbo àwọn nǹkan yìí ó ti wà ní ìṣẹ̀lẹ̀ ọlọ́ ẹ mọ̀ wá ní káwọn èèyàn lo ègé ti wà nípa pé ṣẹbẹ̀lẹ̀ gbọ́lọ́ngbọ́ ṣẹbẹ̀lẹ̀ lágbọ́yé ẹ̀sìn òkú sí gbogbo wàhálà pé ẹ̀sán lọ́bíṣẹ́ nǹkan mọ́tò máa ẹ̀ẹ́kan sọ bọ́lọ́ngbẹ́tò ọlọ́run àti ṣe díẹ̀ o láti ilé rẹ ọkọ ti bá ara rẹ ní kíni kọ bá rẹ lọ́fíìsì òkúta láti jẹ mímọ gbogbo àwọn kan yìí ni àgbọ̀gbọ̀ yẹn ti bá ọlọ́ ẹ̀yẹ oṣù náà wọ́n ní kan yìí sọ nínú ìrànwọ́ tá a ń kí pé iyyaka na'budu wa iyyaka nasta'in ayé wọ́n náà wọ́n bá lékè ọlá ìwọ là ń jọ́sìn fún ìwọ ni àwọn ìdàgbọ́ ní ọ̀dọ̀ rẹ kò ràn wọ́n lọ́wọ́ ayé látara ń pa pé kò sábà máa ṣe kéde o sábà máa wá á máa wá bọ́lá ọmọ ní kíkọ́ bá ṣe ní ká wá á àdè tó wá ní sí kí ni o káwọn wá rí láì lórí nǹkan yẹn pé nǹkan yẹn gẹ́gẹ́ ló jẹ́ kí n àti ìgbà tó wọlé o lè máa ṣe business bọ́lá ní kó owó wọn bẹ̀ náà rí business yẹn lọ́dọ̀ kó o tó yẹ báyìí nísìnyí torí kẹ́ lómi lè ṣe the same business tó dẹ̀ lówó business tó wọn ṣe tó wọn lówó bẹ́ẹ̀ ẹlòmíì ṣe the same business tó yẹ kó tó gbá ju ọ lọ ó tún ṣe gbogbo ẹ̀jú ọ lọ kò lè lólógó ibẹ̀ lẹ́sìn mọ̀ yí pé ká ọ̀pọ̀ ká ọ̀pọ̀ ṣé báyìí ní sìn bọ̀tọ́ máa bẹ́ẹ̀ jẹ́ sábà fún yóò fi lówó ẹ̀wà fún bẹ́ẹ̀ ṣé báyìí gbogbo àwọn nǹkan yẹn ká máa wò pé ah, àṣẹ yìí lájọ ń ṣe kódà yẹn tó tún kọ́ńṣẹ́ ẹ̀ bá wò gan ìwọ ló kọ́ yẹn ṣẹ́ kó fẹ́ ṣe fídọ̀mù òjò wa jẹ́ ọmọ ah, ọ ẹlòmí ọdẹ mọṣẹ méjì mẹ́ta mẹ́rin yóò máa ṣe gbogbo ẹ káàkiri káàkiri pé àtijọ́ bá pọ̀ dáadáa owó pọ̀ so ọlọ́run ọba àlejò ọlá ó fi gbogbo àwọn pátápátá ó fi sí ọ̀dọ̀ ara rẹ̀ ó mọ wá ń ṣe fáwọn ẹ̀dá bó bá ṣe fẹ́ káwọn wà lẹ́mìí pé àá ìwé mi ni mo kà ní tí ìbá kàwé ní mo kà dé yìí owó tí mo ní iṣẹ́ ẹ̀gbẹ́ ẹ̀gbọ́n lẹ́ni ni tí ìbá ni ọ̀rẹ́ tó kí ó yọ̀ lọ ọ̀rẹ́ tó tó yẹ pé tí wọ́n ní ẹ̀kọ́ kéde kò ní ṣùgbọ́n àwọn àgbà gbà pé ah bó ṣe kàwé yẹn wọn náà bá kàwé bẹ́ẹ̀ kò sí pé wẹ́ẹ̀ nìkan tó sì láyé ní àpò bá ṣiṣẹ́ tó bá ṣe ẹrù bọ́sí máa gbogbo ara máa lówó náà àwọn àwọn ọmọ ṣiṣẹ́ àwọn ọmọ ṣiṣẹ́ ó lè sọ̀rọ̀ bí ẹ ọ̀hún ti lásán ló sọ so gbogbo àwọn nǹkan yìí táwọn ìgbé aláwọ̀ tó lè wù yẹn lè la gbogbo nǹkan ọlọ́run máa lọ́wọ́ àwọn wa ṣe kalẹ̀ fún wa káàkiri wọn lọ sọ yẹ kó rí bẹ́ẹ̀ yìí wọn gbé àtàwọn kodo alọ́wọ́ so èyí ni díẹ̀ ní olùkọ́ dìímà ayé ọ̀rọ̀ tẹ̀síwájú nípa kí ni wọ́n pè ní àtàwọn kodo alọ́wọ́ ní àti bó ṣe ká gbọ́ yé bó làwọn yẹn ti ń ṣe gbọ́ tí wọ́n ti lọ ń kọ́ọ̀lù sọ́dọ̀ àwọn jálàbí tí wọ́n ń kọ́ọ̀lù sọ́dọ̀ àwọn fún wọn náà tí wọ́n ń kọ́ọ̀lù sọ́dọ̀ àwọn adújọ́lá kínápè àwọn tó yẹ pé wọ́n máa gbá àwọn ìlójú lórúkọ ẹ̀sìn tí wọ́n sọ pé gbàgbọ́n ní pírọ́blẹ́mù yẹn àwọn wọn ṣáájú fún wa ájò yẹn dẹ̀rí tẹ bá ronú lọ tẹ ronú bọ̀ kò ní tẹ́ǹ ẹni yẹn lọ ṣiṣẹ́ wọ́n wá jòkó kalẹ̀ wọ́n náà níṣẹ́ tó ń ṣe wọ́n náà níṣẹ́ tó ń ṣe ẹ̀kọ́ eléyìí wọ́n á dé tọ̀hún dé wọ́n á dé wọ́n bá wọn nìkan wọ́n lọ́wọ́ fẹ́ máa gbà wọ́n là ní mùsùlùmí wọ́n lọ́wọ́ fẹ́ máa gbà wọ́n là ní kírísítẹ̀ tí wọ́n náà ní pọ́blẹ́mù wọ́n náà láti ní pọ́blẹ́mù ọ̀nà tó lè gbà láti sọ fúrẹ́mù lẹ́nà ni pé gbàkọ́lọ́ tó wọ́n dà o ìdókù kan ni pé kí ni o gbàkọ́lọ́ ń bẹ̀ máa ṣàdúrà máa gba àwẹ̀ torí báyìí nípa pẹ̀lú sínú àti sọ̀rọ̀ máa wàlẹ̀ ọ̀tẹ́là yìí tó bá ní ti sàrà ọmọ ọ̀bẹ náà ní kíkàkíkà ó rí i pé ọlọ́run ó ṣe situation rẹ̀ àmọ́ ń gbàgbọ́ tó gbọ́dọ̀ bàbá yẹn tó bá tó gbọ́dọ̀ ìyá yẹn òun ni wàá dúró pé fún ọ in tó yóò kọ̀ bóyá fídíò kan lùkù láì ṣàkó náà ni bẹ́ẹ̀ bá lo ṣàkó náà tẹ́ gbé fún yẹn ti tẹ́ǹtì náà ni bẹ́ẹ̀ bá láwọn ṣe oníyèmóye àwọn ṣe ẹgbẹ́ni kan ẹkún sọ gbogbo ẹ̀ mọ́ra wọn sáré gbogbo ẹ̀ papọ̀ wọ́n ní á tẹ́ bá máa ń ta ajú sí àyè owó iyebíye ni owó iyebíye gíní owó iyebíye gíní ẹ máa sàn kátẹ́ ẹjọ́ tẹ́ bá tún ní ẹ máa sàn tẹ́ ẹjọ́ ìmọ̀ abèrè pé àtẹ́ ẹ̀gbá gbọ́ ni gbogbo ẹ̀ náà bí edu náà ni wọ́n wà ní ọyá ẹ máa fi mí ní ẹkọ pa ẹ máa láàárọ̀ ẹ láàárọ̀ ẹ tán á lè bèrè pé ẹ dákun kí lẹ gbúgbà kọ̀ náà kò tó yẹ kó béèrè wọ́n béèrè o so ìbára nísìn ìgbà iná sọ ma pé ah, ẹ bá gbé ẹ bá gbé kò lè jẹ́ àgbé ko ọlọ́mọbọ ṣe nìyẹn bọ́ọ̀lù ṣe ní make sense ní ẹwú kòkòtà wọn sáà alára fámásì kẹsàn-án mọ́ra mẹ́ẹ̀ wọ́n kọ gbé ẹbí títí bẹ́ẹ̀ ó ti expire kò expire ìgbà báyìí lẹ máa lò báyìí lẹ make sense. ni ọmọ wa fi ọmọ fi epo ọmọ fi

ọwọ́ ní kò ṣiṣẹ́ tó bá ní kó máa ń kó wọn padà wàhálà ni yóò máa fi abẹ́ ìlú kínní yìí wọn tẹ̀ pẹ̀lú ẹni tí wọ́n kàn rántí ni pé ẹjọ́ kan tí wọ́n ṣàdúrà yẹn lọ́wọ́ wọn kàn mí tẹ̀sán náà wọ́n á bọ́lẹ̀ wọ́n á mú padà ẹ̀ tẹ́ mo náà fi kankan tẹ̀lẹ̀ wọ́n máa tẹ̀ ọdún kó sọ kankan tó wọ́n ṣe kí ni tó wọ́n rí bẹ́ẹ̀ sáfì yóò wá dẹbi pé ẹ fi pé ní ara yẹn ẹbí ṣeré ẹ fi pé ní ara yẹn ẹbí ṣeré àwọn akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ ti pẹ́ tó lóun fọ aláàdínkẹ́kọ̀ọ́ wọn bá ọwọ́ aláwọ̀ gbà àwọn àti gbà àwọn ẹgbẹ́ ló pè é ó dápọ̀ àwẹ̀ bóyá bíi bóyá forty days àbí nǹkan wàlúwàyà àwọn oníjàrá bíi yẹn wọ́n máa ń fira wọn jìyà forty days ni o ọ wá gbà wẹ̀ ọ ni pẹ̀tọ̀ a ti parí gíní gíní òtí ti awa ní àwẹ̀ mí ní days ẹni agbára láti tààtẹ́ wọn forty one days wọ́n pé ah, forty days wọ́n wá <laughs> forty one days bíi lẹ́yìn forty days tí bá wọ́n yà á torí kan ó ọ̀rọ̀ tó wọ́n lè nígbà tó wọ́n fi bẹ́ẹ̀ nìyẹn ṣeré ni wọ́láhì bọ̀ tí yẹn bá lọ́wọ́ lè tó sọ lọ́wọ́ ọba tó bá lọ́wọ́ lè sin ọlọ́wọ́ ọba tí tí ò tó lọ́wọ́ yóò wá dààmú yóò dààmú yóò dààmú owó tó fún yàn ọmọ òrukàn owó tó fún ogbó tí ó ṣàdúrà fún ọ tó ra oúnjẹ fún ọ tó máa ní à ah, ìbílẹ̀ fún ládùúgbò owó yìí one thousand ọlọ́run níjó burú fún yín tí ọmọ ṣàdúrà kíkan kíkan bí bàtà ẹ̀kọ́ fún one million tọ́lọ́run ti gbàdúrà rẹ̀ àwọn èyí wọ̀nyí ṣe àwọn jáde tó máa ń sá ilé ọ bóyá kọ̀ọ̀kan five thousand wa ṣé báwo ni sè àtàlẹ́ nìyẹn àtàlẹ́ kí nígbà tí rajà ọ̀ àkọ́ san yóò falẹ̀ náà gbogbo àwọn kan yẹn ẹ wà wò pé ọ̀sán yìí mo gbà ládàá ó gbẹ̀ṣẹ̀ pẹ̀lú ìdílé kó kan wẹ́ nìkan ládùúgbò kó kan wẹ́ nìkan kó wa lọ fún ní wíwáyà tó bọ̀ gábà fún gábà yìí sì máa one five ìlú ni one five ìlú five àdúrà rẹ kàn gbà ọmọ bíi ti ń gbà ní lára àwọn mírèkù tí bíi sàrà nìyẹn o mo sọ máa yẹn fún yín mo ti sọrí tó lọ sọ operation lamẹ́ríkà tó wá padà wá sí rẹ̀ ní Egypt tó wá já sí pé ó ní mission tó wá ṣe àtìlẹ́jọ́ra ó fẹ́ padà lọ sí Amẹ́ríkà traffic kíkà mú nínú mọ́tò rẹ̀ ó wá rí ìyá tó wọn bí tí wọ́n ti ń ṣalápàtà táwọn ń ta egun wọn kúrò nínú ẹran tí wọ́n ń jù náà fáwọn ọmọdé rẹ rẹ ìyá yẹn kàn hangi síbi gan tó wá ti ń ju egun yẹn lò ìyá yẹn dẹ̀ máa mú tó dẹ̀ máa dúdú àpò ó jẹ́ ní ẹ̀ka lọ́bẹ̀ ní pé a ah, egun ìyá yẹn ta ìdí ló ṣẹlẹ̀ egun ó dà wọ́n rí nà ẹ̀dẹ́ ó wà lọ fà ó wà padà wá ó wà bá yà yẹn pé ìyá kí ló ṣẹlẹ̀ egun lẹ́ ń ta ni ìyá rẹ̀ à ah, sórí tó ń bá délé egun yìí tó ń bá sàn délé omi tó ń bá da délé omi lásìkò táwọn bá kọ́ ń kúrò rẹ̀ lásán òun àtàwọn ọmọ báwọn ṣe ń ṣe ìgbésí ayé ẹwà àwọn nǹkan mẹ́ẹ̀ tí wọ́n rí nǹkan jẹ tí wọ́n kọ́ ìlú ńlá ẹnì yẹn sọ pé ilé àwọn àwọn òkè jẹ jọ́kèjì ẹ ẹran lé ní báyìí ẹsẹ̀ bá jẹ ẹ̀jẹ̀ tó bá fi lé wọn ò jẹ má bẹ́ẹ̀ fẹ́ràn àti àdúgbò yìí náà sọ̀rọ̀ yìí ń jẹ wọlé sí kí ẹ jẹ ẹran ẹ ti tó ìyá yìí òun fẹ́ kó máa fún ní ẹran ní gbogbo kí ni gbogbo ọ̀sẹ̀ kó máa fún ní kílò mẹ́ta mẹ́ta ìyá ni kílò ẹran àbí kílò egun ṣe àkókò ìṣòrí lọ́nà ẹ̀rín ṣe kílò ẹran àbí kílò egun ó ní egun báwo ẹran kí ni bẹ lára egun àní kílò ẹran òun ni kẹ́ máa ṣe kí ni o òun ni kẹ́ máa gbà lọ́sọ̀ọ̀sẹ̀ ó dẹ̀ fún àwọn yẹn lówó fún wọn ní gẹ́rì dìbò tó bá ti ẹ̀ kọ́ńtàtì wọn pé owó ìyá ìtìtàn ó ti tẹ̀lé mi èló ẹran kílò mẹ́ta ìyá ìgbà kúlẹ̀ gbogbo lulẹ̀ nígbà nínú rẹ̀ ń dùn pé áà ìyá ọ̀rọ̀ ọlọ́run ẹ ẹran ọ̀sẹ̀sẹ̀ mẹ́ta mẹ́ta tẹ̀ gbúrú yẹn ò ní jẹ mẹ́ta yẹn tán láàrín kílẹ̀ sọ kílò mẹ́ta láàrín kò jẹ tán yóò kàn máa à yíwọ̀n kílò mẹ́ta kẹta kílò wọn máa wò pé à tún máa jẹ lọ ni ó ti àdúrà ni ẹ̀ jábọ́ lójú rẹ̀ níbi tó ti àdúrà yóò dẹ̀ máa ṣé wọn bìlíf pé operation tó ń ṣe bẹ́ẹ̀ nìyẹn tó mo ti parí pé tó bá ìtàn bá ṣe dí lára rẹ̀ pẹ̀lú dọ́kúmẹ́ǹtì rẹ̀ ọmọ tó máa padà sí Amẹ́ríkà tó padà wọnú ibi tó ń fẹ́ ṣe ibi tí àtàtà fẹ́ ṣe iṣẹ́ yẹn fún tí wọ́n bìlíf pé ìgbà tó lóní àtàmì ìtàrí lọ náà wàláhì tó kù lára rẹ̀ ń wòrí má so ibà yẹn nìsín nǹkan tí ń ṣe yẹn òun náà sọ pé kóun tó kù ní kọ́ńtì òun ti fìlì kóun ti fìlì tẹ̀ta bọ̀ ewu wo plane tó gbé láti country lọ bọ́ sí country rẹ̀ ẹ wá wo ojú yẹn so yíba yìí nìsín ọwọ́ àṣẹ wàhálà yẹn débi pé àwọn adébẹ̀ gbogbo àwọn doctors wá pé àwọn pé meeting fáwọn òru eléyìí rí ẹ bí táwọn bá jáde náà ọsibú lọ lọ́ngbà tó padà dé country wọn wọn òun kọ́ náà bá búra fáwọn òun ò tó ń sọ̀rọ̀ rẹ̀ tó ń sọ bí kíni o tó ń sọ dẹ̀rin látara pé bóyá ń jẹ egun òun rẹ̀ ràn nǹkan ẹ̀yà fúta tó ń balẹ̀ rí pọ́ǹtì náà nìyẹn ẹ wò gan tọ́lọ̀ ní fún ẹnìyẹn lálàáfíà yàtọ̀ síbi yóò tún bala jọlọ́dọ̀ ọlọ́wọ́ bá jọ́gbé dàrú kìámà èlò lọ́nà rẹ̀ ná ẹ lọ Dubai ẹ lọ India ẹ wọ wọn tí wọn ń lò pẹ̀lú pé bóyá kíni o kíni ẹ̀dọ̀ wọn táwọn àwọn ẹ̀jẹ̀ kéde yẹn tẹ́lẹ̀ mi ò gbádùn mọ́ látara yéèsì yéèsì jẹkújẹ gbogbo ẹ̀mọ́ra wọn gbogbo ó sẹ́yẹ kó fi ṣe sàárà kó fi ṣe sọ omi ọ̀sẹ̀ káfí ọ̀yọ́ ó ti jẹ jẹkújẹ pàdé wípé gbogbo àwọn tó jẹ́ ní kankan pẹ̀lú kíni wọn ọ̀wà òkè má ọ̀rẹ́ mi kan sọ fún bàbá àgbàlagbà ni ó nígbà tó ń tẹ́lẹ̀ yẹn lọ Dubai ó pè fún báyìí nínú àwẹ̀ pé ìdákun ẹnìyẹn pé tó máa fẹ́ sọ pírẹ́ṣà pé àwọn fẹ́ ṣéǹdì kíndìn yẹn fún wa ó tún máa sàdúrà kọ́lọ́ọ̀jẹ́ kẹ́rin ní o kọ́lọ́n jẹ́ kó wà successful ni o omi ni pé wọ́n gbọ́dọ̀ ṣe ọgbọ̀dọ̀ ti kílẹ̀ pípé ni láàrin bí ọdún mélòó mélòó máa yẹ kéjì rẹ̀ ọwọ́ ní pé ń yẹn pé àwọn wá wà níbi nọ́mbà two àwọn ará nìkan ó wà ní nọ́mbà twelve so ibà yẹn nìsín ẹnìkan ti wà ní nọ́mbà one àbí nọ́mbà two wọ́n ní àṣẹ́kù nàbí báwo ni ṣe wọ́n rí kéde yẹn gánà ó ní ẹni wù ẹ̀ ní gbogbo àgbáyé tí wọ́n ti gbọ́ fún wọn dájọ́ kúkú yẹn so ibà yẹn nìsín so ẹni tí wọ́n ti dájọ́ kúkú yẹn lọ́dún wọn ọkọ wa bóṣe ọkọ yọ kíndìnrín náà wọn ò ní kọ́ iṣẹ́ ọba náà wa wọn ò débẹ̀ tó ibà yìí nísìnyí pa síbọ̀ yá kí ni o èwo lè tó wọn fi fẹ́ pa òun kíndìnrín ti bẹ̀ lára rẹ̀ àwọn kan ti bẹ̀ ní kíndìnrín náà ti kí ni o tó ti bàjẹ́ tó wọn sì kí ni o gbogbo ìtọ́ wa ti òbí yẹ òbí òbí yọ ẹ̀kọ́ ìtàkùn àwọn ọmọ adó kọ́ńtì wọn kalẹ̀ wọn mọ ẹ̀sẹ̀ pé nígbà olóòtú kan nígbà olóòtú kan wọn wọn wá lẹ́nìkan wá torí kéde pé kóun lè kó ní nọ́mbà tó ń wà bọ́ sí nọ́mbà tó wà dọ́kítà nígbà kó kó nọ́mbà rẹ kó bọ́ síwájú àyàfi tẹ́ tó bá wà ń bẹ bá àtẹ̀tẹ̀ rẹ̀ kẹ́ni ẹ̀ lè àtúntò lè fún ní acceptance ó fi twelve thousand dollars ibẹ̀ nìyẹn ẹ̀rọ gbogbo tá à ń sọ yìí fún ẹni tó jẹ́ tálíkà one thousand dollars gẹ́gẹ́ pọ̀ jù tó já sí pé ọlọ́run ọba lè kẹ́lọ́ fi ṣípa ayé àyàn àwọn èèyàn wá fi gbogbo nǹkan yìí lẹ̀ wọ̀n ṣe máa àwọn oúnjẹ àlàbí náà wá ń dá wọn lórí tí wọ́n ń ròyìn pé àwọn ni ó ṣe mérè kú pa wọn tó jà pé ìmọ̀ ẹṣin mú kaba yìí kọ́ ọ̀tàkó àtàwákùlù ala Allah ó dọwọ́ mi tí mò ń sọ̀rọ̀ ó dọwọ́ ọ̀tún gbọ́ mi ẹ jẹ́ ká dúró sí ọlọ́run ọba àlejò ọlá kí á ti kú síbá níbi ṣe ju ìfúnwa sallallahu alaihi wa sallam tá a bá ń bẹ lọ́wọ́ tá a ṣe gbogbo ẹ̀ká máa ni yálà ń dáàmà ìfúnjẹ táàmà fi mú ni yálà kótó ẹ táàmà ṣe bí islam ṣe kọ́ wa ni ká máa ṣe àwọn kan yẹn ó dẹ̀ máa ń rú yẹ lọ́kàn wa pé iṣẹ́ tá à ń ṣe òwúrọ̀ sọ mí lówó ọmọ tí mo gbọ́n òun mo fi rí àìkú ká má rò bẹ́ẹ̀ rárá ká fẹ́ gbọ́dọ̀ ọmọ subhanahu wa ta'ala ká lè pàdé lọ́wọ́ subhanahu wa ta'ala dáadáa eléyìí tí sáré ṣàlàyé fúnra wa nígbà lẹ́tẹ̀ ní fọlọ́wọ́n máa ń gbé ọlọ́kùnrin àdúgbò àgbáyé ẹ̀sìn القيامة إنه ولي ذلك والقادر عليه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم ثاني بير وعليكم السلام ورحمة الله náà ló lè bàjẹ́ tó bá jásí yẹn kí òun lọ́wọ́ àbí yẹn fẹ́ kí òun tó bá jásí kí àbí kí òun lọ́wọ́ lápẹ̀jú ẹni sìn ó wá pa iṣó bàjẹ́ kí irun yẹn kó lè rí pé bóyá ó parí irun yẹn sọ yẹ báyìí lẹ́sìn torí pé nǹkan gbogbo àwọn jẹ́ ní kòróòjì ayé kòróòjì ni pé kí ni kí sùn yẹn jáde àwọn fáwọn sọ fún wa pé tó bá jẹ́ pé yóò jáde àwa gan alágbára láti mọ bí yóò jáde àǹdẹ́ tó bá pé ìpasúmọ́ yẹn ìpasúmọ́ra yẹn náà pamọ́ra yẹn náà láti fi kí wọn kò bá wọn jẹ́ ìkan tó pàdé bá wọn ni pé dárọ́jà tó yẹ ká ní àìgbèrè tó yẹ ká ní níbi pàṣẹ́ntéèjì ládàá tó bá jẹ́ pé kí ni ẹ̀ ṣé báyìí ní sùn ó ti fẹ́ gbé ẹ̀rọ akómi rẹ̀ kò sí òun wá sí pé máa fẹ́ ṣé báyìí ní sùn kò afẹ́ ti ìrún ẹ̀ ọlọ́wọ́ rẹ̀ wà ní sùn. ẹ ó kúrò ìtọ́pin náà. kí ni àwọn ọ̀gá tí ẹni bá rẹ̀ ṣe ṣe ní kí ẹni bá sọ? tí ẹ bá tí ẹ bá sún yẹn rádà tó yá pé bóyá gbogbo lọ tó ń lọ gbogbo nǹkan tàwa su ṣé báyìí nìkan ìkàtẹ́ nìyẹn ní ìdí ni pé ó wá ẹni tó bá jẹ́ ẹni nínú àwọn tó máa rìn súnmọ́ tó lọ bá wa pé ọjọ́ kan nǹkan báyìí báyìí ní ìdí ni bóyá kí wọ́n ṣe wá àti kan bá ti wọ́n wọ́n wọ́n àti ọlọ́sùn kan ló kára rẹ̀ ṣé báyìí ni, àbí bẹ́ẹ̀ kọ́ torí pé ẹni yẹn nǹkan máa ń ṣe yẹn gbà mí ìdí òní lẹ́ni lè sọ fún kò nàti àná ni pé láti máa sọ oríṣiríṣiríṣiríṣi àwọn ilé fáyà rẹ̀ torúkọ gẹ́gẹ́ fún àìsàn ọ̀bẹ nílé ká kankan ọ̀bẹ nílé gbọ́ kankan àkókò wa rọ nígbà tá a ṣe kékeré ni o kí orin tó sọ wà sí kan nípa pé inú òògùn yẹn tí òògùn yẹn dé ní òògùn yẹn tó yẹ báyìí sí bóyá wọ́n fún ẹlòmíràn ní kékeré ẹ̀kọ́ mẹ́ta ẹlòmíràn lọ wà bí táyà ní nàti àná kó máa bẹ́ẹ̀ kó máa ṣàjọ àkómọ abẹ́ náà wà tó sì kọ̀ fún ọlọ́wọ́ wa lè lọ́la sọ̀tàn lọ́wọ́ wa láyà ó jẹ́ wọ́n ti kí ìtòrò kan yẹn kó tì lọ síbi ọ̀dà wọn jẹ́ dàbí torí pé nìkan bá sọ èrò nígbà mílẹ̀ wo ìjọba dá ní ọ̀dà tí wọ́n wá kú báyìí ni ọlọ́nkẹ́ yẹn wọ́n para yín tó ti pèsè dáná máa ti ni o yóò máa ṣe wá sí tí ó yẹ kó ṣe yóò máa ṣe àbí kí ẹ máa fẹ́rẹ́ gbé sẹ́ni tó bá tún rí bákan bá tún ti tó bá ti kó òṣèlú kankan tó bá kọ̀ọ̀kan náà níta kó máa kà á kó máa gbogbo ìtumọ̀ rẹ̀ kó máa lóríṣiríṣiríṣi nǹkan tí ọlọ́run wà lẹ́gbẹ̀ẹ́ lọ́sàn án àwọn ọ̀dọ́dá ti gbé sí táwọn èèyàn tó fi máa rí ọ̀kẹ́ dá ara ọlọ́run wà. Yeah ọ̀rọ̀ nípa ògùn lílò àti al-iman billahi wa tawakkul ala Allah kí alóògùn fún ọ̀tọ́ bá ń ṣe wá ṣe é báyìí nísìnyí ẹ́ ó tọ́ ní Islam kò ní ti tọ́ka lórí pé èèyàn lọ́nà wà gbọ́ tí ẹ̀ máa wá ní pé ìgbésà ṣẹlẹ̀ sí òun òun wọ́n mọ̀ ọ́ wọn subhanahu wa ta'ala kó bá wọn lọ òun náà ní ìyá oníwájú ìdàtí òun náà tọ́ but imani kò sí kíni imani imani dẹ̀ gbàgbọ́ra wa gbẹ̀yìn tí o bá ti lẹ́kùn imani yẹn yóò máa sọ wípé a kirikiri lẹ́yìn ọbẹ̀ kpara rẹ ní ìfẹ́ sí kíríkà kíríkà ni kíríkà àdúrà fúnra rẹ gan ìlàjì ni òògùn ní fúnra rẹ so yẹ báyìí nísìnyí sòsìyàn bá wá tó bá ṣẹlẹ̀ síyàn bẹ́ẹ̀ tó bá yà ẹni kéde o ìyá ní ìwọ òun lè wọ àwọn òun lè gbé wọn ṣẹlẹ̀ pé o tó bá bí náà wọn lè gbé lọsùn náà nà wọn tà á lẹ tó náà wọn bá gbé kó bẹ omi ní fún àtẹnìkan ní ṣe bẹ́ẹ̀ ìbí náà máa ti kéde o ìbí náà máa ṣe bẹ́ẹ̀ ṣé báyìí ní sìn torí pé àdìsí tó wá fún òun ni wọn tún nípa pé àwọn àkàǹbẹ láyẹ kú náà wọn láyẹ tẹ kú tí kankan bá ṣẹlẹ̀ fún wa tó yẹ kó ṣe rúkìá àbí wọn pè yẹn kó wá ṣe rúkìá fún wọn oníṣẹ́ wọn lẹ́nu pè yẹn kó wá ṣe fún wọn ṣé báyìí ní sìn وعلى ربهم يتوكلون أي مبرر الله وبركاته so àwọn nǹkan yẹn wá rèé kí wá ṣe pé ìdájọ́ tẹ́nìkan bá wá lò láspẹ́tì yẹn wọn lẹ́wà fún ẹlòmíì bọ̀ ìmánì tí ìmánì rẹ bá gbé bẹ́ẹ̀ bọ̀ kí ìmánì àwọn èèyàn tó débẹ̀ yẹn kò rẹ́rìn tọrọmọ yìí níbẹ̀ ìgbà tí ó rẹ ṣẹ́kọ̀ọ́ tẹ̀mí afáàtò kọtíra ṣàrùn yẹn fún ọmọ ọlọ́wọ́ tààrà ààrẹ tó ń ṣe wọ́n yẹn wọ́n gbọ́ lọ́sọ̀tún ní ìlú òyìnbó wọn wá ní pé wọn fẹ́ ọpẹrẹtì wọn kò tó bá ti ọpẹrẹtì wọn fún gbogbo irun tí máa ń bẹ lára wọn pátá gbogbo ẹ ní oṣù kìíní yóò tún kó lára wọn fún ìlàjì fún nǹkan tó fẹ́ ṣe fún wọn ṣé fún wa béèrè pé mo fi gbọ́ ṣùgbọ́n tí gbogbo ohun yìí bá yọ kó lára mi ṣé irun mi kò ní ṣe kíni o òun ò ní kó bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀kọ́ táwọn gbogbo ohun ti bẹ lára ṣára

kán wá níbi à ṣé òde mìíràn ọba ti wọn wọn lọ́wọ́ lọ́fà kálù bóyá kòkò tó sáájú ọmọ ẹni ọwọ́ àbúlá ìwò nǹkan bẹ́ẹ̀ tó rí tóyí báyìí ọ̀rọ̀ ìmáàlì ni dárọ́jà ni tí èsì kan tí èèyàn lè ti kí ni o tí èèyàn lè ti dájọ́ fún ẹlòmíràn kẹ́kẹ́ gbọ́rọ̀ yẹn dáadáa lórí àríkì yẹn káwọn sọ pé àyẹn ta kókí nínú náà táwọn fọ́sùn táwọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ ṣùgbọ́n tí èèyàn bá dé dárọ́jà yẹn tí èèyàn bá dé yẹn ìmáàlì yẹn ti kí ni o ó fi gága torí pé tọ́lọ̀ ń dá mọ́ wa ní kí àfẹ́ kú kí nǹkan wá ti ṣe wá gbàrà báyìí sùúrù so kó mo lọ báyìí kó nínú àwọn ẹgbẹ́ ló tọ́ pààyàn fún mi ṣe kíni o fún mi kí n lò so báyìí báyìí wọ́n lọ́wọ́ wáyà ọlọ́wọ́ wáyà kẹlẹ́ lọ́yìn tó ní mọ́lẹ̀ àwọn yìí wọ́n takò láká àwọn tán lò wọ́n yà tẹ́ ṣe ṣerú kan báyìí wọ́n yà tẹ́ ṣe ṣerú kan báyìí àwọn fẹ́ para wọn nìyẹn kọ́dà náà tó bí àdúrà náà torí pé àdúgbò wa tó dá sí àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n ní fọ́sùn tàwọn kúlẹ̀ àwọn ọ̀rọ̀ yìí lórí irú kan ṣé báyìí ní ìdíkú gbogbo àwọn tá à ń ṣe tá à ń ṣe tá ṣe tá à ń wọn gbé ìlànà ló dé fún wa ló dé fún wa ìwọ̀n tá à sàrà tá ṣe gbogbo àwọn tá à ń ṣe ló dé fún wa yàtọ̀ sí àtúndú alájá ní ibẹ̀ kọ́lọ́n wa lè kí ọlọ́kùnrin ṣàlẹ̀ fún yẹ ẹsẹ̀ fún wa lára irú àgbọ̀ yẹn ó rọ̀gì ẹni tó bá wá ń lò táwọn tó bá tó máa ń wò pé ẹni tí ń lògùn yẹn ó ń ṣàṣìṣe àwọn akẹgbẹ́ náà ṣàṣìṣe ṣé báyìí àwọn akẹgbẹ́ ni wọ́n ṣe àṣìṣe Allahu a'lam subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa